tọ́lọ̀ ọba bá gba ẹ̀mí náà ní ẹ̀yìn ìdílé wà ń bẹ̀ tọ́lọ̀ ọba ó ọmọ ẹ̀mí. Mọ̀kọ́tà máa yá òbí. Tọ́lọ̀ ọba bá ti èkú dí ọ̀kan yín. Gbogbo ilé tọ́lọ̀ ọba ti gbin. من إله غير الله يأتيك به تعالوا أمني إلى السنة كل دعوة كالفاتحين tọ́lọ̀ ọmọ ọba ìjọlá tọ́ba ọba agbára dúdú láti ti tọ́ba agbára àbínà láti òkú yìí ọkàn lẹ́yìn tí ń gbọ́ ọ̀gá yìí lẹ́yìn tí ń ṣe làákà ìgbà yìí tọ́lọ̀ ọba ọba òkèlè tá a ló lágbá ní àwọn ẹgbẹ́ pé ìyàtọ̀ sọ́nà dúdú láti dábàá sí i. Ilé ni inú ìjọ náà wọ́n ní pé ọkùn wa ní tí ó sì fún wa lágbára àti èdè gbọ́rọ̀. Báyìí bá àwọn fọ́lọ̀ ọ̀pá sílẹ̀ ìdí bá rí ẹlòmíì àwọn tí ń jẹ́ ẹ̀sìn lágbára àti èdè gbọ́rọ̀ náà wà ní ọkùn. Àwọn tí wọ́n kọ́kọ́ lọ tí wọ́n ti kì í mẹ́rin sọ́lọ̀ ọlọ́ba ẹ̀ka ní sàlọ́wọ́ ìwọlé ìgbọ́dọ̀ ló gba bára gbígbọ́rọ̀ tuntun ìtọ́lọ̀ ọlọ́pàá gbà kú pé ẹ lọ́dọ̀ ní ìdílé ìjàmbá ní aláwọ̀ tó máa ń kókò sí lọ́dọ̀ ọlọ́pàá gba bára nínú kó lójú ní ìjọ ọlọ́pàá wa ló fi ní kí ẹni wúwà lẹ́ẹ̀kẹ́sì nítorí torí ìtàlẹ́jọ́ ọ̀pọ̀ òní ẹ̀yìn ìdílé wa bẹ́ẹ̀ fẹ́ràn wọn nù àdéhùn sí ọlọ́ọ̀ lórí kẹ́ ẹ̀ ìdúnà ọlọ́ọ̀bá wà bá fún ààrẹ tó fẹ́ lọ kéèké nínú ọkùnrin lójú àtìlẹ́. bákan ọkàn lọ́ọ̀bá kò sí kí ọkàn náà ta ló tó láti sí ọkàn yín kó lè bá wòye. ọ̀sẹ̀ náà wọ́n ní ó sì ṣe pátá pé gbólò ọlọ́run ọba fi ń bá wọn rí lórí pé kìí ṣe tó dáa bá sọ̀rọ̀ kò ní gbọ́ kìí ṣe tó dáa bá la dúpẹ́ òun ní nìyà ṣùgbọ́n agbára àti nǹkan tí ó ṣe wọn láǹfààní ọlọ́run ní sílẹ̀ gbogbo tí ó wúlò fún wọn títí tí ò ní gbọ́ ìlú wúlò èyí tí ó jẹ́ ìparun fún wọn níbi tí wọ́n gbọ́ ẹyin tí wọn ò ní ewu tí ó ló kùmọ̀ tí ó ṣe wá láǹfààní láyé wọn àti náà tí ó ti ní wọn máa wọ sí òde sí wọn láǹfààní. wọ́n ní ìlú ọ̀la bẹ́ẹ̀ níta ó ti máa ń yàn ní ọ̀rọ̀ ọlọ́ọ̀pá tó ti wọ́n ti lé wọn lọ́sẹ̀ máa ra òní ló sì di ọ̀kan. kì í jẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́run wá sí ìdí ọ̀kan náà táwọn òbí bí ó ṣe ń ẹni tí ń jẹ́ àǹfààní tọ́kọ̀ òbí ọlọ́ọ̀rọ̀ ikú dá òun ní àǹfààní rẹ̀. Ilé omi bá dùn. Yálà tí mo alákọ̀ọ́kọ́ ibi ní jẹ́ ọ̀dọ́ mọ́ lójú ọmọ ní nàmá ni. Tàbí tí ẹlẹ́ ìdí tó kọ́ mọ́ ẹni tí ó ṣe láǹfààní kọ́kọ́ tí ó ṣe láǹfààní. Tọ́lọ̀ ọba wa gba gbogbo ilé ìjẹ́ lọ́nà ní ìjẹ́ ìpè tí ó kà ní. Ìgbàlẹ́ tó kò sí lẹ́yìn ọlọ́wà láìpẹ́ sí yaitu akan umur kehidupan sosial saya. Dan itu setelah sallallahu alaihi wasallam. Bahwa wadi yu ayi yu ya kehidupan sosial saya. Batin dianai awal awal seorang batin dianai awal ayo orang semua. Cuma tidak, kamu yang sendiri. Kuku bolos di sana itu bapak-bapak ayu ti bẹ́ẹ̀ tó ń máa wọ́n yẹ sùn fún òṣùpá ti bẹ́ẹ̀ kó ní ọba àwọn ìdí ìtọ́lọ́kọ̀. wọ́n lápò àyàn gbogbo àkókò tọ́lọ́ ọba kú wà rẹ̀ ó tó fẹ́ tó ní láàká ìkóró gbé wà ó tó fẹ́ tó ní láàká ìkọ́gbà kọ́lọ́ ọba bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n kì ti mọ́ tó ti bẹ́ẹ̀ náà kí n tún bá ìdí ìdí wọn látara tó wọ̀ tẹ̀lé tọ́lọ́ ọba tọ́lọ́ ọ قل أرأيتكم إن أتاكم عذاب الله بغتة أو جهرة هل يهلك إلا القوم الظالمون؟ قال الله صلى الله عليه وسلم أرأيتكم أيواني إن أتاكم عذاب الله في الله وبابا وعاد البعيد بغتة لجهرة jẹ́ ẹ̀sán rẹ̀ àbánú ara ta kàlá nípa ní tọ́lá wọn bá fẹ́ mú àwọn àjọ yóò fi wọn gbàgbà tí wọ́n ti jẹ́ rálẹ̀ ọlọ́pọ̀ ìjọ kan àti ara ó ń ṣe fún wọn nítorí tí ìyá ọlọ́run bá dé ó ti sì yọ̀ọ̀bà náà wá bá bá ìyá àti èrò jù. Àwọn dáhà tàbí ló kú korojú tí ọlọ́run bá wá báyìí. Háyọ̀mọ́ ilẹ̀ ọ̀hún wọn ni ta ló fẹ́ gbà yín dẹ̀. Àwọn ẹni tọ́lọ̀ wọn ó fi àjẹ́ náà làwọn alábùsí ẹ̀dá tí wọ́n kọ́ tọ́lọ̀. Ẹ̀tọ́ bá ti tọ́lọ̀. Ọlọ́run kò ní jẹ wọ́n yà. Ọlọ́run wọn máa dá àpò rẹ̀ fún wọn. Àwọn onífàyà balẹ̀. Àlẹ́ nínú àwọn ọlọ́run lẹ́lẹ́ ọkùn jẹ̀bi àwọn ẹlẹ́ òkú ní ìpayà báyìí ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n sábò sí kó yá ara wọn àwọn náà ìyá ọlọ́wọ́ kọ́ máa jẹ́ ju o nítorí yẹlẹ ọ̀nà ẹ̀rọ jẹ́ lórí gbogbo ẹ̀dá pátá kọ́ máa ma ìjọ ọlọ́wọ́ wa lórí rẹ̀ kó sì lè máa dúpọ̀ orí ọlọ́wọ́ wa lórí rẹ̀ kí n tọ́lọ̀ bá wá fọ́ láti kó o sí ọ́wà tó kó o dúpọ̀ ẹ̀jọ́ lọ́ọ̀ká sí i ìgbàlọ́ wọn bá bá pọ̀ pọ̀ jìnnà ní ọ̀rọ̀ àdúgbò dúpẹ́ nínú ọ̀bá ti pọ̀ ní òòrè. Sọ̀rọ̀ bá ló mú dáadáa ọ̀pọ̀ tó ṣe sábàbí tó fi ń bá kúlẹ̀ ayé. Ètò ìgbọ̀rọ̀ rẹ̀ wà bẹ́ẹ̀, ojú mi nà rẹ̀ náà ti wà bẹ́ẹ̀. Bọ́lá tí kò ṣe sọ̀rọ̀ bá tí ọ̀rọ̀ tó kú ọ̀mọ́ ní pọ̀ bẹ́ẹ̀. Bọ́lá sọ̀rọ̀ bá mọ̀ ọlọ́run láti kó ilé ẹ̀kọ́ tí wọ́n á ti sọ́jọ́ ẹ̀kọ́ ní ìyàtọ̀ sọ́lọ́ náà lọ́ọ̀mọ̀ lọ́jọ́ sí ní lọ́ọ̀mọ̀ lọ́tọ̀ látàkùn rẹ̀. ọlọ́run wà ní kọ́lá ní وما نرسل المرسلين وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا ọlọ́pàá bá ní kọ́lá ní wọ́n máa ló ti lè mọ̀sẹ̀ nítorí náà wọ́n ṣe ní àwọn òǹdèrí. ọlọ́pàá ní àwọn ẹ̀rọ àwọn òṣìṣẹ́ bí ó ṣe ń fún olùfúnni ní rògbòn tí wọ́n sì jẹ́ olùkìlọ̀. wọ́n mọ̀ fáwọn ẹ̀sọ́ pọ̀lọ́ ọ̀pá pẹ̀lú olùlọ́pẹ́ àbí ọlọ́pọ̀ bá lórí yín náà ní pé ọkẹ́ yóò sì ní sáàtì náà wọ́n sì máa kìlọ̀ fún àwọn ẹni tí wọ́n ọlọ́pọ̀ bá gbọ́ ìgbẹ́ tọ́ra níbi ìyá náà lọ ìtọ́lọ́pọ̀ bá pè sí ilẹ̀ níyà fún àwọn ẹni tí wọ́n bá kọ́kọ́ lọ́wọ́ yẹ́n sì ń fẹ́ ṣe ní oníyà iṣẹ́ táwọn òṣìṣẹ́ wa ti nítorí yẹlẹ́ iṣẹ́ wọn náà làwọn ẹni tí wọ́n bá ti wá títí ṣe látara pé kí wọ́n máa tàwọn èèyàn lójú kòkò láti jẹ́ rí kí wọ́n sì máa fún wọn rògùn mú pété ẹ bá ti tọ́lọ̀ wọn bá wí dájúdájú ẹ bá àwọn ọlọ́wọ́ bá pàdé ọlọ́wọ́ bá ti ayé látàyé yóò ti jẹ́ ìjọba ìjà ìyá ìrọ́pù nínú ẹ tó bá ti sẹ́lọ̀ tí wọ́n kìlọ̀ fún kíkí òṣìṣọ́ra rẹ̀ ní ìyá ńlá náà kí tó ń ṣe ìtìkú báyìí tí wọ́n báyìí lè ká mọ́ ọ̀nà tó ronú pínwàdà kó ṣeé ṣe kọ́ ọmọ ti ìyọ́nà wò. Wẹ́rẹ́ ìdí tọ́lọ́ ti náà wò fi ṣe wò. bá ti gbọ́dá ní وما نرسل المبشرين وما نرسل المرسلين الا مبشرين ومنذرين قال فمن امن ثم اخبره بشيء كان خاطا ربه فقواته واصلح مسجد هذا او المني اي اصلح عمل عمله باتباعه ó tún sí ọwọ́ rẹ̀ sí látara pé wọ́n tẹ̀lé àwọn òṣìṣẹ́ ọ̀tẹ̀ ẹ̀dẹ̀mọ́ ilé dájúdájú tí wọ́n máa jẹ́ pé ìpàdà ọ̀hún àmì yìí kò sí ìfòyà lórí ìwé ẹni dẹ́ nígbà tí wọ́n bàbá yìí dẹ́ kò ní sí ìbẹ̀rù pé mo mọ̀ ọ́ lójú kọ wọ́n á kò dà dànù mo sì ní máa bẹ́ẹ̀ tó bà á lórí tí ó fi lẹ́lẹ̀ yìí. àtàlàyé lọ́pọ̀lọpọ̀ gbà ìgbàpọ̀ ọ̀rọ̀ ayé ọ̀pọ̀lọ́ ọ̀rọ̀ ọ̀pọ̀ nínú alukur'an báyìí tó bá ti sọ̀rọ̀ pàlápọ̀ àríwí. kò sí ìgboyà lórí wọn mo sì ní sínú ìbànújẹ. gẹ́gẹ́ bí ayé ti sọ fún wa fáwọn mọ̀láìkà wọn sọ̀ kalẹ̀. bẹ́ẹ̀ tó bá tẹ̀lé ẹni tẹ́tẹ́ náà sọ̀rọ̀ ayé ní mọ̀láìkà ẹni tó bá kọ́ lọ́wọ́ bá gbọ́ tó sì bá ọlọ́wọ́ wa dúró ní tòótọ́. nígbà wá fẹ́ parí lẹ̀ nǹkan tó ti máa ba ìgbàlẹ́ ojú jẹ́ kókó ọ̀nà ìpè ibi mọ́ lọ tí màá bá lè bẹ̀ láti mo sáré káàkiri àmọ́ tí mọ́ tí màá bá lè àmọ́ ba ìgbàlẹ́ ojú ẹlẹ́ẹ̀kú àwọn tí ń fi sílẹ̀ lẹ́yìn inú kò wọ́n wà aya ọmọ òbí èmi náà ni wọ́n fáyà èmi náà wọ́n fara èmi náà wọ́n gbẹ́sẹ̀ lẹ́yìn ọlọ́run tó bá kú báyìí nínú kò wọ́n wà oníṣẹ́ àwọn wọ́n wà. ẹ̀dọ́ bá jẹ́ olùkọ́ gbogbo tó sì ti jẹ́ ẹ̀rí ní kọ́kọ́ àti ní gbangba tí wọ́n bá fẹ́ parí àwọn aláìkọ́ ọmọ wa sọ fún pé aláàtàkọ́ kú mọ́tì báyà ìtọ̀ lọ àdìgbàdà nìgbò yẹn. wàhálà táàdánù má bọ̀ kàjẹ́ lórí tó fi sílẹ̀ ọlọ́run ní alákòóso lórí wọn. bọ́kàn arẹ balẹ̀ ọlọ́run bá ní ó sì yọ̀ọ́

ọlọ́wọ́ bá nìkan ló ń fọ́ra rẹ̀ lẹ́yìn. ó láyà àdáwò máa ń fi sàmà wá ti wà láwùjọ lẹ́yìn àti ìdàgbà máa ń ṣàlùwọ̀n àyà rẹ̀ pa. sọ pé kò sẹ́ńtọ́ máa ń tí ń lẹ́nu sábà àti ilẹ̀ tọ́jà tọ́ba láti àyàwó náà kan ṣoṣo. ọlọ́run kan ẹ̀tọ́ náà nítorí ìgbéyìí ìgbàgbọ́ mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ pé ó ní ìgbàgbọ́ pọ̀ náà nìkan lọ́nà ìfọ̀rọ̀ àti anẹ́sì sọ gẹ́gẹ́ bọ́lọ̀ bá ti bá yàtẹ̀ ní àtẹ́lẹ́ ilé amálu àdìyà àtúntọ́lọ̀ bá wà sọ́kà nẹ̀ẹ́dì ọlọ́wọ́ bá lọ́wọ́ sọ́kà nẹ̀ẹ́dì bọ́lọ̀ bá ní sọ́kà nẹ̀ẹ́dì lọ́dà ní kọjá lọ́wọ́ àti mọ́tò ọlọ́wọ́ àti sọ́kà táyà bá ti jí jẹ́ ọjọ́ náà yẹn lórí wa kúkọ́ yálà nǹkan ìtọ́ba ìtọ́ba pamọ́ ìtọ́pamọ́ ó ṣe ṣe tọ́jú pé tó ti ṣẹlẹ̀ níwájú tó ti ṣẹlẹ̀ lẹ́yìn àti tí ó tẹ̀lé wájú nínú tí ó tẹ̀lé tó ti tẹ̀lé lẹ́yìn ọlọ́ọ̀bá fún wa nínú àwọn ànábì ọlọ́run láti rí ànábì ààrẹ àwọn òkú sí bẹ́ẹ̀ ṣùgbọ́n àrùn tó jẹ́ lórí ìwà kábàlù ilé ní ìròyìn àkọ́kọ́ tọ́lọ̀ ọba ní ìròyìn àwọn olùgbàgbọ́ òdúró máa àdàlí lẹ́yìn nínú ẹ̀ lọ́yìn àwọn ẹni tí ní ìgbàgbọ́ pẹ̀lú tó fara sí i ìtọ́ àwọn onígbàgbọ́ lórí ẹ̀. Àgbà àgbà sọ fún ọkọ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀ wà fàánì. Àgbọ̀ àgbà. Àdìpẹ́lẹ́ pé tọ́ pamọ́ ní tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ wa kò tí ì ṣẹlẹ̀. Ànẹ́bí wa sọ fún ọkọ̀ wa sọ fún pé ìjọba yóò ṣẹlẹ̀. Ọ̀nà ìdàlọ́jẹ́ lórí olùgbàgbọ́ òkùnkùn láti kàdáàdì ìbá sọ fún ìgbàgbọ́ pé yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ọmọ àtẹ̀lẹ́ ń gbàgbọ́ wà láyé àbí òtí ìjẹ̀lẹ̀ ọ̀nà ìrọ́jẹ́ ló yẹ kọ́ wa. Yẹ́wò ti ẹ pé àwọn táàbù náà ti sọ̀rọ̀ wá wà ní ọ̀sẹ̀lẹ̀ tó sọ pé yọ ẹ̀sẹ̀lẹ̀ inú sọ̀rọ̀ wá sọ̀kalẹ̀ táàkà bá kùránì àbómi táàkà bá kùránì tó sọ fún wa pé yọ ẹ̀sẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ dẹ̀ ọ̀pọ̀ ẹ̀sẹ̀lẹ̀ inú sọ̀rọ̀ náà kùránì ọlọ́ọ̀bá fún wa nílùú nípa ohun tó ṣẹlẹ̀ láàrin ìjọ méjì láyé lágbàdá tí wọ́n kà àti súpà pàwọ́ gbàdá sàkáyé. Àwọn náà làwọn àwọn fáṣẹ àtàwọn ará Paris àtàwọn ará Rú àwọn Romans àwọn súpà pàwọ́ gbàdá ìjà tẹ̀lé láàrin wọn. Àwọn Romans gbà wọ́n jẹ́ lẹ́sìn kírísítẹ́nì jẹ́ àwọn àwọn ọ̀sẹ̀ pẹ̀lú pé iná láwọn sí láti tọ́jú pé iran lónìí iná láwọn kan gbà ìjáwá tẹ̀lé láàánú. àwọn ọ̀sẹ̀ bọ́ àwọn apáṣà tí wọ́n wá ní agbára ọlọ́ba fún wọn ní ìṣẹ́gun lórí àwọn ẹ̀ lórí àwọn roman wọ́n kọ́ bọ́ọ̀dì kìtì wọn. ìròyìn wá tẹ̀lé nínú mọ̀dínà ìròyìn bá wọn ara mọ̀dínà àwọn mùsùlùmí ní wọ́n ti rẹ̀ sí áhà àwọn ẹni báyìí ti jẹun lórí àwọn ẹni báyìí ọkàn àwọn mùsùlùmí bá bàjẹ́ nínú ogun yìí lóòótọ́ àwọn ẹgbẹ́ ti mùsùlùmí ṣùgbọ́n ẹni tó gbà kọ́lọ̀ ìjọba bẹ tó gbà tó ọlọ́run bá láwọn òṣìṣẹ́ bẹ̀rẹ̀ àṣìá sinilá ìkíni ìkẹta àṣìá tó ti nìkan mọ̀ gbajúmọ̀ ní ìlú ti ta àwọn mùsùlùmí káàkà òdùmọ̀ àwọn jẹ́ àwọn kristian wọn wá ní ti jẹ́ ètò mú wa ní kọ́kọ́ jẹ́ àwọn wọn ní ìlú ọlọ́ba àyà kàlẹ́ ìṣòro àdúgbò àyà ìṣòro àdúgbò ọlọ́ba àyà ti dára ní wúlì bá ti dùn ọlọ́ba àyà àwọn Roma ti wà ní jíjẹ àwọn tí wọ́n ń jọ́sìn fún ẹ ti sẹ́kù lórí àwọn ará àrùn. Bí Adnan Abu ní àyè tó tó súnmọ́ lórí ilẹ̀, ṣùgbọ́n àti wọn lọ́wọ́ bá ní pé wọ́n mú ní bá àdìsálẹ̀ ti ní sàyẹ̀ lọ́dún. Ọlọ́wà ni àwọn ló máa ń ṣe àwọn náà padà wá ní ìlú ọdún wọn padà tẹ̀lé. Wọ́n sì ní àtúwájú sọ̀rọ̀ ilé. Tìbí rẹ̀ ní láwọn ọdún díẹ̀ kẹtọ́tọ́ tí ń bọ̀ okun ló ti padà tẹ̀lé àwọn tó sì ní lèláyé àwọn olùkọ́ wọlé bá torí pé àtijọ́ náà ni lẹ́yìn àtiwájú lánàá àti lórí ọ̀rọ̀ wa lónà ìgbẹ́kẹ́ nìkan ọ̀sẹ̀ ẹ̀bùn tọ́lọ̀ ni ẹjọ́ tẹ̀wọ́ lánàá pẹ̀lú àtìlọ́lọ́ ni ẹjọ́ tẹ̀wọ́ lọ́la pẹ̀lú àtìlọ́lọ́ ọmọ wa kí n gbọ́ sílé ọ̀sẹ̀ ويومئذ يفرح المؤمنون في نصر الله إن كان أمر مسلمين عن الغرب الله إبليس yana wata mu a wata kristiyan da wasu yahudu a da wasu an yi kasafa ta shiya in common Allah ma yi wasu yalebe ya yi biyu wasu mai rubutu yalebe su ìdájọ́ pa ló máa ń tàkà wọn da ke tí ìṣẹ̀lẹ̀ nígbà tó wọ́n bá sọ ayẹ̀ ká ó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ẹbí òkú wá ti bá ẹ̀dẹ̀ máa ń sọ àti hàn ọlọ́ọ̀bá lọ sọ fún bẹ́ẹ̀. Tọ́lá ti ti sọ fún wa pé yáyọ̀ òrùbá òrùbá àgbà fi bẹ́ẹ̀. Ètí kò tí ìṣẹ̀lẹ̀ ànátọ́lá ẹ̀sẹ̀lá mi rẹ̀ tọ́pọ̀ àgbáyé mi rẹ̀ tọ́pọ̀ bá a lọ

ọlọ́run ọba lọ́sọ̀ wá nẹ́bí àná ti bì í tẹ́ torí pé ọlọ́run ọba lọ́sọ̀ wá nìkan rẹ̀ bá nà ní ìtòsọ ní àti rẹ̀ dáná ní àdàmì yà nígbà bá sọ wá rẹ̀ ká ẹ̀mí lòun ti tẹ̀. àwọn ẹnìkan máa gbìyànjú láti ṣe pàǹpà lórí pé àtìlẹ́lá nàbí ọ̀rọ̀ máa ń tọ́ pamọ́ ọ̀ràn ẹ̀mí ká tó bá nàbí máa tọ́ pamọ́ tẹ́ ẹ lọ́tọ́ pa kí ni wọ́n fẹ́ láàbù ànábì kí láti ní wọ́n fẹ́ láàbù kí ni wọ́n fẹ́ ta ọkọ mọ́ ọba àbájọ máa tọwọ́ ọmọ wọn fẹ́ ya torí pé àwọn náà máa fi ẹ̀mú bá ọ̀kan tọ́ pamọ́ jẹ́ wàá tẹ́wọ̀ ẹ̀ lọ́wọ́ àkọ́kọ́ wọn àbíkọ́ tẹ̀ pẹ̀ kọ́ wa sọ ìwọ́n tó lọ́wọ́ tọ́ba ti gbé ọ lórí ilé òun tọ́ba ti gba tí ọ lè wọlé gbá àtọ́sọ́ àlùdà máa wọ ọ̀rọ̀ tó láti yá yìí. Ṣé bá àwọn àbá àwọn gbogbo àwọn ànẹ́bí ọ̀dọ́? Nígbà náà ti máa tọ́pa àwọn àwọn àtà náà kọ́ lọ́wọ́. Ibi tí a lọ. Wọ́n yá ọ̀la gédégbé. Bọ́ọ̀ bá gbọ́dá báwa lọ gbé kura ní tí wọ́n tún pẹ̀lú Yorùbá. Lọ gbé kura ní tí wọ́n tún pẹ̀lú Ọ̀sá. Lọ gbé tí wọ́n tún pẹ̀lú ìdíje. Bọ́ọ̀ kọ́ ولو كنت أعلم الغيب ما استكبرت من الخير وما مسني السوء نعم إلى أن إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون قال الله عليه وسلم إذا صلى الله عليه وسلم صلى ولو كنت أعلم أما أقول لو lẹ́tẹ̀rẹ́ ìtìlá. Ìbá tẹ́tẹ̀ mọ ọjọ́ pamọ́ ni. Lẹ́tẹ̀tẹ̀ tó yẹ kẹ́ kóore ní ọba pọ̀. Ìtì ń bá ní ọ̀rọ̀ ọba pọ̀. Bọ̀mọ́ àmà sẹ́yìn ẹ̀sùn, àbúrò ọba ti tẹ̀. Ànábi yóò ṣe wá sí wọ́n lé ànábi kó tẹ̀lé kẹ́kẹ́ káàdì lára. Àgbà ní ìṣọ̀kùnrin, ìbá tẹ́tẹ̀ wọ́n máa pè fún ọba tó tí ọ̀sẹ̀ lọ́sàn-án ní ọ̀rọ̀ na biyu ne yau kama ba sanya su annabi sallallahu alaihi wasallam lokacin da kawo ni ne na zo annabi amma mu ina wa yawo da ne na zo wọ́n á dá ìlú wọn sọ ìgbọ́ká sí ni ní bí ọmọ tí ẹ̀rìn àtúgbà náà lákòókò bìnrin tọ́tọ́ pọ̀ ó kà lọ́wọ́ wà lórí làkúnlẹ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn obìnrin wọ́n sì ń kà wọ́n ẹ̀ bí bí bí bí bí bí ní nẹ́ẹ̀tì bá ti gbé ìdánwò àyẹ̀wò ẹ̀ lọ́wọ́ wà lẹ́kọ̀ọ́ fọ́jẹ́bì ẹni ó dókòó rẹ̀. nígbà wọn sọ̀rọ̀ aisha ọlọ́dẹ aláwọ̀dá aláàdá ọ̀hún ń bẹ lọ́lá nàìjíríà lórí àdúrà nígbà wọn ti dán lásìkò tó wọn sọ fún kálukú yìí dá lọ. ẹni fara fún yàrá ìṣà ẹ̀kọ́ wọn kàn sí pé kú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò ní lọ́dẹ̀ ìṣẹ̀ṣẹ̀ wà nínú ìṣẹ́ tó kàn kàn sí pé ọ̀dà. bó ti di kọ́ lọ. bó ti bàgbé kàrá ìṣà bó ti lọ títí tí wọ́n jẹ́ mọ́tì náà ilẹ̀ ìkẹ́ni wọlé gẹ́gẹ́ bí asọ̀nàfẹ́ àwọn gbogbo tíri ìjọba tó wọ́n máa tẹ̀lé wọ́n yà bá pàdé láàrin wà lẹ́yìn tó ọmọ òkè ní tẹ̀lé wájú ètò wà lẹ́yìn ọkùnrin lẹ́yìn pé àkọ́kọ́ tí o fẹ́ ti ti tẹ̀lé yìí wọ́n lẹ́yìn tí ẹ gbàgbé ìtàkùn gbogbo bí ẹ lọ àti ẹ̀ẹ́dẹ́gbàgbọ́ ìdí abẹ́rù rẹ̀ pé láti bá nẹ́ẹ̀tì ọmọ tó fara pamọ́ ni bí wọ́n ti di tí wọ́n lọ láti fẹ́ wà àwọn olóyún ìyàwó nẹ́ẹ̀tì lọ́dọ̀ dá alákùnrin gbọ́ alákùnrin ọmọ sí nínú ọmọ sí nínú kiri àníbi ọ̀sọ́ ẹ̀ láti gbọ́ láti gbọ́ bákan náà ọ̀sẹ̀ ẹ̀ tọ́jú ọmọdé wípé wọ́n jókòó láyé kẹta lórí ìrìn àjò nínú kọ́tẹ́ àyíká kristu àkàrà àti kọ́tẹ́ mìíràn ṣùgbọ́n tó sọ́wọ́ ti náà kọ̀ọ̀tọ̀ ní kristu. kí ni nẹ́fẹ̀ẹ́sì aisha mo bá wà sí mo bá ṣe wàhálà wọ́n bẹ̀rẹ̀ sí wa. débi pé wọ́n wá àdìlé àsìkò báyìí sábà láyé wọ́n lò sí bẹ́ẹ̀ tó ń gbọ́ wá nẹ́fẹ̀ẹ́sì nígbà tó yá mo padà sí ọ̀hún pé báyìí ẹ ẹ dábì sùúrù àwọn àlọ́ àtàrí sùúrù yàtọ̀ àwọn aláìsàn ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀tàrà ní tí lòun láàbù kò tí kìí kéde tèmi o àwọn àpapọ̀ ara ara aláǹdà ti àwọn àdàtì lẹ́tẹ̀ kéde tèmi o báyà búrọ̀ rẹ̀ kan abẹ́mọ̀ rẹ̀ kan lọ́kàn pẹ̀lú ẹ̀dá ẹ̀dá làwọn lọ lẹ́gbàá wọn ti gbà sókò èrò lọ́ba sòkò tó wọ́n ti dé báyìí àti abẹ́rẹ́ àfọmúdíyà àìsàwà abẹ́rẹ́ ní jẹ́blẹ́tì bọ́. nígbà wọ́n gbé àfọmúdì ní wọ́n bá rí nábà tó bá dé bá nàbí mọ̀ tó bá rà ní ànábẹ́ bá fún wọn ó ti bẹ̀rẹ̀ abẹ́rẹ́ àfọmúdì. má ti yọ sọ́dẹ̀ ẹni bá lọ́jọ́ nítorí ọba tó wà nílé àná nìyí. wọ́n máa tẹ̀lé sọ abúlé àbá ti tẹ̀lé nítorí èrè ayé àìgbélé pẹ̀lú kùnà tí ó wà máa lọ ọ̀rọ̀ ọlọ́ọ̀bà lọ́wọ́ nínú àwọn oṣù tẹ́lẹ̀ tó bì. Tọ́kẹ́ sálẹ̀ yàrá ìpà ní ẹ̀gbọ́n tó bá rẹ̀ bóòlù tẹ́ tù. Ẹjọ́ ọ̀pọ̀lá gba wa gẹ. Olùtọ́ba ti ka èdè tí wọ́n ti kú kó yé gidi ju. Ilé ọkọ̀ tọ́ba láti ilé ọkọ̀ tọ́ba mọ́. Ọlọ́pàá sàmì náà wà, ọlọ́pàá وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون. الله عز وجل وأنذر به يا سيكيلو كيمو alukur'an alakale iṣẹ́ wá ilé àtẹ́jọ́ lọ iṣẹ́ kìlọ̀ fáwọn tani alẹ́bí náà ọ̀kú náà ayé ṣọ́wó ìrànlẹ́ àwọn ẹni tí wọ́n ní ìpayà pé ìjọ máa dá àwọn apàdé lọ́sọ́dọ̀ lọ nígbà wọn ti di mú sáré àwọn ó sì lọ sí sínú iṣẹ́ wọn pàtàkì wá sí fún un torí àwọn ẹni tí wá sí wúlò فلتعقل على أن الله تذكر فإن الذكرى تنفع المسلمين ẹgbẹ́ bí ọmọ bàbá òdodo onílá wáàtí máa la alára tí wọ́n ti wáàtí kò ní ìgbà wọn kan rẹ̀ pọ̀ kan rẹ̀ pọ̀ gbogbo bẹ́ẹ̀ ti máa bọ̀ yóò sì fi ṣiṣẹ́ abẹ́ tí máa lè bá rẹ̀ lọ́kàn rẹ̀ kò sí yàtọ̀ láàrin wáàtí àti orin kúdìtì gbọ́dẹ̀ tuntun kò sí yàtọ̀ zai karatu al'amara ne kuma baya al'amari da ke wasu fara yi tuwon baya su zo kan ada amfani ta da wani ọmọ náà wà tí wọn ti bàtà lẹsẹ láwọn ìlú ìwà yìí wọn wà pẹ̀lú ayé bí o àwọn òlẹ́tò ní ìtàwọn nífẹ̀ẹ́ yìí tí wọn jẹ olùfọwọn ní àdúgbò tí wọn jẹ olùdáàbòbò àwọn lẹ́bí ni àbílára àbílẹ́rẹ́ tá a bá bá kù sí o yàtọ̀ sọ́dọ̀ kó mọ̀ pé ọlọ́run wà nìkan ìní àwọn fẹ́yìn òun náà ní ti ń gba alákòóso lórí àwọn wàlá ṣẹ̀fíìrùn wọ́n sì ní ìgbàgbọ́ kókò tẹ́ kó ní ìsìnkẹ̀ fáwọn ọjọ́ ọlọ́run àti pẹ̀lú àti ọlọ́run ìmọ̀ ìdíje ní orí ìgbàgbọ́ bẹ́ẹ̀ má dẹ̀ra rẹ̀ pé ní tó ti sọ ẹ̀rọ ní pé àhàhà àwọn bàbá tí wàá ti ṣe lọ́nà kọjá bẹ́ẹ̀ wọ́n á máa wà àwọn àwọn ọ̀dọ́ ìjọ bẹ́ẹ̀ lọ́nà ọ̀sẹ̀ lọ́nà. ìyàwó ilé bàbá òun nítorí ilé ẹ̀rọ wà lọ́nà ọ̀sẹ̀. àìsàn bá àtọ̀ ọ̀rọ̀ níbi tó bá lọ́nà ọ̀sẹ̀. tí a bá wá sọ̀rọ̀ wọ́n wọn fẹ́ràn. àwọn bàbá wa ti bá wa ti tẹ̀ wọ́n ti bá wa ti lọ́ọ̀ wallahi a ƙarancin imani jijjita ba kai da amma ya kwaso a babu da ta ran mu yin da wani yin yi wani wa da shi ko ba ko ko ne ti e to si bi to ní pé kí ìsìnkẹ́ olùsìnkẹ́ tó lè ṣe láǹfààní wájú ọdún mẹ́jọ mẹ́ta ló wọ́n kù sí. nígbà wáyé عنده وابن الله بالشفاعة ọlọ́run bá gbọ́dọ̀ yọrù sí ẹ̀ tí ó sì bẹ̀rẹ̀ sí kò lè ti tí lọ wá bàbá ọkọ̀ sí káàkiri wá lọ́rọ̀ sí ọlọ́run bá gbọ́dọ̀ yọrù sí ẹ̀ tá a fẹ́ tọ́lọ̀ ọ̀bọ̀ ìyọnu sẹ́ńtà sílẹ̀ fún ìsìnkú oníwúlò ẹlẹ́kẹta tọ́lọ̀ ọ̀bọ̀ wá ní ọ̀dà sílẹ̀ náà ọlọ́ọ̀dẹ yọ sáà méjì tó ní ọ̀dà kí ọkọ̀ wọn náà tí ilé rẹ̀ lọ́wọ́ àfẹ́yìn nígbà wọn lẹ́yìn kan tó ọba kan tó ti ṣe lọ́ọ̀ jìnnà pípé ìtọ́lọ́wọ̀ ni wọ́n máa ṣe ẹ̀kọ́ tá a lè sọ̀rọ̀ láwọ̀ àyẹ̀wò sẹ́yìn àtiwájú ẹ̀dá ẹ̀kọ́ tó sọ ọmọ rẹ̀ fátima níyà fátima obìnrin fátima báwo ni bíńtà muhammad obìnrin fátima ọmọ muhammad sẹ́yìn ní ìmáàlì ọ̀ṣẹ́ ìjọba owó nínú dúkìá ìjọba fẹ́ nínú náírà ní gbogbo ìjọba fẹ́ láyé tètè tọ́ فإني لا أغني عنك من الله شيئا torí mi ò láǹfààní tí sì mọ wa lọ́rọ̀ tọ́ ọba ilé ṣe tọ́lọ̀ owó ti yọnu sí ọ tọ́ ọba ilé jẹ́ apájọ ọlọ́ bẹ́ẹ̀ bàbá mi là nábì mamadu bàbá mi ní sí ọlá àǹfààní mi. ẹ̀dá àkùtọ́ ọba wa sọ bẹ́ẹ̀ fún ọmọ náà rẹ̀ ọmọ kan ṣoṣo tó ṣẹ́kù bá nàìjíríà ìgbà ìgbà àwọn anẹ́fà yìí ni fátímà nìkan ṣẹ́kù. anẹ́bí ti máa gbé láwùjẹ anẹ́bí máa kẹ́yìn dé táyà bá tó kù tí bá tó bàbá wà láti bí ó sì dìde lọ wẹ́n kọ́ ọ́n táyà bí kan máa tọ́kù fatima lè dé ṣùgbọ́n sùn kọ́ táyà bá sùn kọ́ mọ́ ẹ̀ tó sùn kọ́ fatima tó máa wọlé ẹ̀yìn tí pé bàbá mi dáná ẹ̀ nítorí ọba fẹ́ràn jù. káwa ni wọ́n máa sọ fún mi pé bàbá mi jẹ́ nìkan lórí òwúrì láì lórí ilé o lórí láti ọmọ ti tó wù ẹtú nípa ìrọ̀lọ́wọ́ ayọ́wà ọ̀pẹ́ ìfòsíṣẹ́ bí rẹ̀ ní ìtọ́lọ́wà ní ẹ̀dá aláwọ̀ ìyẹ̀sàwò pàtàkì àti wá àsìkò wọn bọ́yá tààrà bẹ́ẹ̀ wọ́n jẹ olùpayọ̀ lọ bọ́yá tààrà bẹ́ẹ̀ ìpayọ̀ ọlọ́run ọwọ́ wọ́n wọn lọ́kàn kọ́lọ̀ owó tiwa lẹ́yìn tí wọ́n bá tọ̀ láti tiwa ojú ọ̀nà àtàwọn kan. àpẹẹrẹ pé ìpayọ̀ ọlọ́run bá tẹ lọ́rùn ẹ̀dá wọn náà ní pé àdàlí ẹ̀dá kẹlẹ̀ ọlọ́run wọ́n ti nà tòlù wọ́n ti nà tòlù yẹn sàárè ní áyá tòlù záàbẹ̀sì ìmáà wà á lọ bí ìyẹn sọ̀rọ̀ kan. àwọn náà ẹ̀jẹ̀ tó ti kú tó bá ti wá àsìkò wọn ọ̀nà wọn sì ibi tí àgbà ti wá ìwọ̀n tí ọtí ọ̀la àwọn ọ̀sán wá ní. tí ọba ká ẹ ọlọ́wọ́ bá ayé ọlọ́wọ́ bá fún wa yóò sì lè kí máa nù wọ́n máa lékún. ìgbà tó bá wà wá ọ̀tọ̀ ni bí ó sì gbọ́ tí bá bá wà jà tí ọba wà wá sọ̀rọ̀ wọ́n ìgbà ní ìmọ̀ kábà ní lọ́kàn. àpẹẹrẹ tẹ́lẹ̀ máa ń jẹ lọ́kàn rẹ̀ nù. ètò ìṣèkókò náà ń tẹ́kọ̀ sọ̀ kọlọ̀kù síwá ní ẹ̀ńdá kùránì lára ọ̀kan rẹ̀ kọlọ̀kù wọ́n síwá lẹ́jọ́ ọ̀kà kùránì nígbà tó ṣe kàkà ẹlòmíì ìwé ìròyìn àtàkùrá dọ́kítọ̀ rẹ̀ bákan náà níṣẹ́ gbọ́ ní ìṣúdí ẹ̀dá ìwá sí lọ́dọ̀ rẹ̀ nígbà gbọ́ pé ń bá dùn ń bá dùn wá sí fọlá ọlọ́kàn rẹ̀ nígbà bá dùn wá sí ọlọ́run máa ti wá bẹ̀ ó sì wá lẹ́yìn tí wá sí làbálọ́kàn rẹ̀ kí sì yé lórí ọlọ́run wà lẹ́yìn tọ́lá ní. ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه نعم ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتغرلهم نعم فتغرلهم فتكون من الظالمين قال إبراهيم ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي ìrẹ́ àtẹ́ni sálọ́lá àbáyé ọ̀sẹ̀lẹ̀ má ti rí àwọn tí wọ́n ń fi ọlọ́run ọba wọn tí wọ́n ń sin ọlọ́run ọba wọn lọ́sàn àti lóru léde yorùbá bàdá tí wọ́n láti láti láàárọ̀ àti lálẹ́ tí wọ́n ti gbogbo àsìkò wọn ti lọ má lè mọ̀ tí wọ́n fẹ́ bàbá rẹ̀ ní òde mọ̀ ọ̀pọ̀ àwọn akáyọ̀ sí ni àyà ìṣọ̀kalẹ̀ nípa nǹkan tó tẹ̀lé àwọn abẹnugbẹ́lu mọ́kà tí wọ́n rò fáwọn ní àwọn oníkò àwọn olóko àwọn aláṣẹ. nígbà wọn gba gbogbo ọ̀nà tí wọ́n gbà ife káàdì bí ọ̀pọ̀ jíjẹ kọ́mọ́ ti wá sí wọn tí wọ́n bá wọn fẹ́ yìí. tí wọ́n ti sọ pé tí ìṣò òdodo ni àkàrí náà wáyà àti síwájú. wọ́n á lọ́ọ̀ bá nàìjíríà sọ̀rọ̀ láwàá yìí sẹ́yìn gba àwọn ọlọ́ọ̀ba tí kẹ́ abẹ́ àwọn nàfẹ́ máa wá fún wa sí i. ṣùgbọ́n kíkẹ́ tọ́tọ́ kọjú náà wá ní pé irú àwọn tí wọ́n lọ kiri káàárẹ̀ irú àwọn sùháì irú àwọn kọ̀ọ̀bá irú àwọn abẹ́lẹ́ ìgbìmọ̀ sùúrù àwọn táyíkà irú àwọn bìlá àwọn ẹrú àwọn àmà ọ̀nà ẹrú àwọn ọmọ káàárẹ̀ àwọn ọmọ ìjókòó ìwà àti ìrìn tó ọba kẹta wọ̀ gbà káwọn wá gbọ́ àti wá ní àwọn ìlú kó wá dùn. ilé wọn kó wá dùn káwọn ìwà káwọn ìwà máa àdókò pọ̀ pẹ̀lú àwọn ilé. àbíwọ́n bá ti kéré jù ọ̀dẹ́ pé táwọn bá ti dé káwọn òjijì wọn bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan. tọ́ba ti wá sí bá wa tán tá a bá lọ kọ́ wá dókò pẹ̀lú wọn. àmọ́ dókò pẹ̀lú àwọn sáyẹ́ká yìí àwọn òní bá rà àwọn àjọba àkókò ní tẹ̀sí ní ọkà nẹ́bí lọ́wọ́ tí wọ́n sọ lóòótọ́ kí ẹni bá nẹ́bí ọ̀fẹ́ náà opportunity káńkà yìí ṣùgbọ́n tó wọ́n rí pé opportunity lọ jẹ́ anáàtò aládìrí sàdáàtì táwọn èèyàn máa tẹ̀lé sí àwọn àtiwájú wọn lọ́pọ̀lọpọ̀ wa tájúwájú tàwa gba ẹ̀ ó sì olùkọ́jọ nìkan lọ́wọ́ nílẹ̀ ẹ̀kọ́ tí wọ́n ní community kan ìwọ́n community wọn bẹ́ẹ̀ torí dájúwá ni wọ́n gbà. Lọ́tà bá wúlò àwọn ilé ìta ìnvẹ́tì ni wọn, àwọn ẹ̀rẹ́ tí wọ́n gbà ìlà wọn fún wa kà. Alẹ́bẹ̀rẹ̀ tí gbogbo àdúgbò wọn ṣe bẹ́ẹ̀. Ọlọ́wọ́ ayà kàlẹ́ bá tẹ̀lé tẹ̀ láíláí. Láíláí ọ̀pọ̀lọ̀ síbẹ̀ o. Mọ́jà àwọn ilé dà. Tọ́lá rẹ̀ tí wọ́n ń ṣe tí wọ́n torí tọ́lọ̀. Yorùbá náà wẹ̀ ojú yọ ọ̀dọ̀ wọn wá àwọn wà kankan dání nítorí ìdílé mọ́lẹ̀ kan kó láàrin mọ́lẹ̀ wọn dàgbò ní àwọn àti ẹ̀ńtọ́ bá fẹ́ wá sí gbọ́ kọ́wájú kù ẹ̀ńtí ọ̀bá fẹ́ gbọ́ kọ́mọ lọ rẹ̀ mọ́lẹ̀ àwọn kan dàgbò fáwọn ẹ̀nìkan láyé kọ́ bàbá ẹ̀kọ́ kì í náà sẹ́kọ̀ọ́ alẹ́ nínú ẹ̀kọ́ náà wọ́n mú bí wọn láti ولا تعرف ولا تعرف عيناك عنه تريد زينة الحياة ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره مسلوبا ما تتعلم تتجاهل تتجاهل تتجاهل تتجاهل تتجاهل ọkọ dodo أو tẹlẹ inú wa tó lé inú wa dé àwọn táyì ما ọlọpàá ní alẹ má lè wọn fi wọn lẹ ipò ọwọ́ tó fi wá ju ọjọ́ dúpọ̀ wá ní wọn sí wá jù lọ. Ilé àwọn ọ̀gá yìí ní àwọn tó wá lọ sọ ìbò báyìí. Ní ìgbà táwọn ará mẹ́ta náà àbùsùbíà lọ ọ̀dọ̀ ìyára ọba rúù tí wọ́n lọ gbìyànjú láti kó tán lé kó yá àwọn mùsùlùmí tí wọ́n wà ní tìlú tí wọ́n wà nínú ìjọba rẹ̀ kó lé wọn kalẹ̀. wọ́n lọ sí lọ́ba àwọn mùsùlùmí jẹ́. ṣùgbọ́n tó ń ṣe sọ́ba tó níwọ̀n ni ọwọ́ abẹ́rẹ́ ti déèrè àwọn abẹ́rẹ́ tó lọ́ba àwọn mùsùlùmí à. nínú àwọn abẹ́rẹ́ tó béèrè ó ní ẹtí tẹ́ra rẹ̀ láti nàbí o ìran rẹ̀ àbáwọn ẹbí rẹ̀ ọlọ́balọ́ba ni wọ́n. Ṣé wọ́n jẹ́ wá sí táìpù kan ti dé wọn ìjọba nílùú mọ́ta? Òyà kíni ẹ̀kọ́dà kò fẹ́ tó lóye nínú ilé wọn. Òróró gbà lẹ́rìí jẹ. Ìyá ni nítorí bí wọ́n lérè tọ́ba ẹgbẹ́ ọba ẹgbẹ́ sọ fún mi pé ọmọ ọba ẹni àbọ̀wọ̀ ọmọ ọba ẹni ìbálòpọ̀ lọ́kẹ́ ẹja fún yìí ó lè pé ipò ọba ti bọ́ lọ́wọ́ àwọn ọmọ ẹ̀kọ́ náà ní ìgbà lọ́wọ́ yìí. àwọn tí ètò ọ̀jọba yìí kò sí tó lọ́dẹ àti ẹgbẹ́ òdodo rẹ̀ tó sọ. ó lẹ́yìn ẹ̀kọ́ sínú àwọn ọ̀gẹ́rẹ́ tó bí léèrè kó láwọn táwọn tẹ̀ ta lọ́kọ̀ lẹ́yìn nínú àwọn ọmọ lẹ́yìn rẹ̀ táwọn èèyàn ńláńlá yìí àbáwọn ẹ̀ta lè yẹ ká fún àwọn atáríkà rẹ̀ ní ẹ̀bẹ̀ àbùsùn bí ake àwọn atáríkà lásán àwọn ẹ̀sìn àkọ́lá ẹ̀rù ẹ̀rù ní ẹ̀rù mi làwọn ẹjọ́ tẹ̀lé kò sẹ́ni gidi kẹlẹ́yìn rẹ̀. ìlà sọ pé ọ̀kadàrí kàlàndìyà fàgbà òun lè sọ àfà àbí kìí ṣe ìjọsọ ó ní bẹ́ẹ̀ gbogbo ànẹ́bí ọ̀dọ́ àwọn ẹ̀tí wọn kọ́kọ́ bá wọn gbọ́ láti àwọn káríkà gbogbo ànẹ́bí ọ̀dọ́ àwọn ẹ̀tí wọn kọ́kọ́ bá kùtì wọn láti àwọn káríkà àwọn tí wọ́n jẹ́ ọlọ́lá ọlọ́lá tí wọ́n máa tẹ́lẹ̀ àwọn ànẹ́bí ọlọ́wọ́ ọ̀pọ̀ wóró ń dín náà ni wọ́n. ọlọ́wọ́ ọba náà ní gbígbé wàhálà tó ń lẹ̀ ní ẹ̀dọ́rọ̀ náà bá bí wọ́n bá dá sí ara sí ìwé ìlú ọ̀la. má tẹ̀lé àbẹ tí wọ́n pe ọlọ́run ọba wọn ní pé ìjọsìn tí wọ́n ń sin lọ. àwọn àbá náà wà fún wọ́n ní wọ́n gbé ọlọ́run wọ́n tàn àti gbogbo nípa wọ́n kí wọ́n wákàtí mara àwọn ọmọ tó wọ́n kí wọ́n wá sí mọ́lẹ̀ àwọn ẹ̀yẹ ìdààmú. àwọn ẹgbẹ́ tó pé wọ́n sí náà ló ń torí tọ́lọ̀ ọlọ́run kọ́ bá ti fọlá wá ní máa alẹ́ rẹ̀ kì í sáré nínú iṣẹ́ kò sí tọ́kọ̀ ọ̀pẹ́ mi sí ìwọ́n tẹ̀ sí wọn ìgbọ́ká sì sí ìwọ́n tẹ̀ níwájú ọlọ́run kí ló tó lè wọ́n sí. á tẹ̀sí ìwọ́n tẹ̀ tiẹ̀ fún ọlọ́tọ̀ kò sí tọ́ka tí wọn ọlọ́ọ̀kọ̀ ní títorí tí wọ́n mú ọ. a ní títorí wọn náà mú wọn náà a ní títorí tiẹ̀ náà bá wọn náà ọlọ́ọ̀kọ̀ bá ní pẹ̀lá ní wọ́n máa ní ìsáyẹ̀ kàlẹ́ nù níṣẹ́ fún kálukú sí mo tiẹ̀ ló sì tó ayé sọ fẹ́ lé o. ọlọ́ọ̀kọ̀ bá ní pẹ̀lá tọ́ ọba ìdílé ọkọ̀ tó tó dà o tọ́ ọba ìdílé ọkọ̀ tó tó dà o tọ́ ọba ìdílé ọkọ̀ wà nù àwọn alábòsí o láíláí àdúgbò sì ní sábùsì àdúgbò ní sábùsì ọlọ́ba ti wá síbẹ̀ àdúgbò sọ̀rọ̀ lọ́wọ́ àdúgbò sọ̀rọ̀ ọlọ́ba bá ní ìlà sílẹ̀ báyìí àdúgbò sọ̀rọ̀ ti sẹ́ẹ̀rí ẹ̀yà alápákà mọ́mọ́kùnrin mọ́mọ́kọ́lọ́lá ní mọ́mọ́kọ́lọ́lá ní ṣùgbọ́n wà sí èmi ò kí sì máa ti wá sí ìlú ṣe àwọn ẹni wọ́n ti wá dúkò níwájú ọjọ́ bá kan náà la ìmáàní wa tí kò wọ́ ya kò wá lọ́wọ́. Nínú àtọ́ nígbà wà kọ́. Ọba alágbádá olóyè làkàtìmì ilé wò bí wá síwájú ọlọ́run síláṣí. Ẹni kò rẹ̀ ga síwájú ọlọ́run. Òun náà ẹni tí pààyàn ọlọ́run ọba rẹ̀. Àwọn ọba àwọn òwúrẹ́ ni yẹpẹrẹ. Àbá àwọn òwúrẹ́ táníkà ipò rẹ̀ wá dúró tọ̀ ọwọ́ àlọ́wọ́ pípa ẹ̀ lọ́wọ́ ọ̀gá àti tó. Inú kaba ìtẹ̀lẹ̀ láyé àti sọ̀rọ̀ wá àlẹ́ kọ́wà nínú àwọn anẹ́tì ilẹ̀ yìí. Òun máa bá mọ́sálásí àmì àbọ̀ wà náà tó máa bá mọ́sálásí. Ìjọ anábìbá bí ẹ̀rẹ̀ arábìnrin. Yàtọ̀ ìlànà mi wọ́n ní àyà ẹ̀dẹ́ òṣìṣẹ́ àti ìlànà mutalaiti fọwọ́dà àtúnyọ sí pàtàkì ládàá àti tìǹbà nínú àdàbí ọdún ẹ̀rọ ìtàwá sí. níbi ẹ wá sẹ́kù mi àwọn àpàǹtí ní báwo ká tọ́bajẹ́ wà gbogbo ẹ̀rọ ọmọ ọ̀ṣun náà aṣọ̀bá nìyẹn abẹ́gbẹ̀rẹ̀ láti ṣẹ̀ṣẹ̀ kí ní ipò rẹ̀. àníbi obìnrin ti gbá wọn sí láti ó kú ẹ̀ wá sọ fún mi àlẹ́ ni ọ̀yẹ́ ẹ̀ tó ló ń jẹ́ ẹ̀jẹ̀ títì wọ́n sì máa dàbí ìdèjì àlẹ́ ti ti mọ fún sábà àlẹ́ ti ti kéwòn sí àánú sáyẹ̀ èdèpò rẹ̀ ni wà lọ́wọ́ èdèpò rẹ̀ tọ́pọ̀ bá nílò nítorí ìdílé ìdí ìsìláàmù náà sì wù ìdí tó fi jẹ́ pé ìsìláàmù ọ̀gbà ìtàwọn ẹlẹ́sìn ní ìgbà láyé ní lérè ìjọsìn wọn ìgbé àwọn àdúgbò ti lọ àyè lágbájá ní àyè alábìgbè ní àwọn àwọn àyè wọn lẹ àyè àwọn tí kéré sí ìṣúà àyè àwọn ọmọ mẹba tó àkùsínú lọ́dọ̀ àkùn sínú mọ́sálásí. tẹ bá ní kí wọ́n tẹ máa kéde àyè kan mọ́sálásí ó lè jẹ́ pọ̀sikiriti yìí nítorí ọ̀pọ̀ lórí àyè báyìí àwọn lè fi pámánẹ́ǹtì àyè tí wọ́n mú kọ́lẹ̀ ní bí òde bẹ́ẹ̀ kò sẹ́ pé gbogbo lórí àgbà nílé ìwọ̀sùn òtí pàmò ẹ̀ torí tẹ́lẹ̀ tọ̀ torí pàmò ẹ̀ kà torí bọ́ọ̀nù kò sí èdè mọ́tíláṣí sí èdè mọ́tíláṣí ibi náà àkáàtì fún àgbà pàmò ẹ̀ nípa lọ sí èdè mọ́tíláṣí occasionally ẹ̀dẹ̀ wọlé yà àwọn bá wà ní abẹ́kẹ́ wà sùgbà náà ayé tiẹ̀ káàkiri wọn àdúró kò sí jíjẹ bẹ́ẹ̀ gbogbo wọn wá lọ pẹ̀lú àdísì ọ̀gá àmì àṣọ̀ṣẹ̀ wá sí à kàtínà ìdíṣì àwọn èèyàn dọ́gba bí bí bí ẹnu kóun ẹnu kó wọ́n dọ́gba ẹni tó ti dọ́gba níwájú ọlọ́ ìdí òjò ọ̀yà ìbálẹ̀ ọlọ́run ọba àti ọwọ́ kò sí tẹ́ tọ́ mi nù ìdí tí wàá láwà kò sí tẹ́ tọ́ mi tọ́ báyọ̀ ọlọ́run ọba àti ọlọ́run ọba ní wàá àná mi gbà níjà ọlọ́run ọba tọ́ báyọ̀ ọlọ́run ọba nítorí iye yá ni ọ̀pẹ lábájá bí lábájá wọn á lọ lọ là kàlùkù àtẹ̀lé àtọ́lọ̀ gbọ́lọ́ fọlọ́ bá ní àyùwà àti ẹ̀kọ́jọ́ náà àyùwà iṣẹ́ àtọ́lọ́ wa sọ ìlànà mọ́yá pàdé ayé mi ti àmẹ́ta lọ́dún gbọ́dọ̀ mọ́lá lára kó sí iṣẹ́ àlá táwọn bá yá àtọ̀rọ̀ lórí báyà káàkó tuntun àtọ̀rọ̀ ríd àtọ̀rọ̀ sálà ìrún náà. اللهم اقسم لنا من خشيتك ما تقول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك من اليقين ما تهون علينا مصيبات الدنيا ومتعنا باسماعنا وابصارنا وقواتنا ما احييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يفهمنا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته